sallallahu alaihi wasallam bersiap sendiri untuk bahaya. Muhammad ẹ̀tún wá rí wọn ya kátìmí ìwọ́n náà kẹ́lẹ́ kátìmí ẹ̀ẹ́lẹ́ kàdísì láyé kẹ́ẹ̀ká kátìmí ẹ̀ẹ́lẹ́ kàdísì lẹ́bẹ̀ ìyàwó akọ́ta ní ìjọ́jọ́ àwọn àgbà débi pé kọ́dà ní ni tó ní kó táwọn afá náà wá bí àwọn àti ni tó máa ń wá òkú àwọn afá náà máa wá débẹ̀ ibi tí wọ́n bá dé òyìnbó ti kan kátìmí kátìmí ò sí lára pé ẹ̀ kéwú láyé àwa kéwú débi àwa kéwú débi kan lónìí àwa kan káàtì ni. ẹgbẹ́ rẹ̀ jàlejò àwọn àbá pé èwo ni káàtì bí tó wà bẹ̀ yẹn. wọ́n kàn kọ́ ló kọ́ kéwú ló ti kọ́ kéwú kò ní túmọ̀ rárá kò kí n sì èdè lọ́gbọ́n rárá. èdè àwọn àdìjẹ ló ní o wọn wá fi káàtì bí wọn wá dúró rẹ mí wọn lè ṣe ìṣe ẹrù báyìí wọn wá pọ̀ ní sísìkà sínú ẹgbẹ̀rún níríkà so wọ́n fi sínú tíra tí wọ́n wé yẹn eléyìí oníbi náà ni wọ́n fẹ́ lò kéésì àkùrán tó bá sì lo àkùrán yẹn súnà wọn fẹ́ fún wọn mọ́wọ́ ní láti lè lo àkùrán fún ọmọ bẹ́ẹ̀ Islam gbé kalẹ̀ bẹ́ẹ̀ àlẹ́ yọ̀rọ̀ àwọn sálábù ní mọ̀mọ́ lẹ́yìn eléyìí wọ́n tó wọ́n pẹ́ kiri kan ní ẹ̀kú wọ́n pẹ́ mú wa ẹ̀kú wọ́n wà tọ̀ sí wọ́n wà wòye wọ́n wà wọ́lọ́gùn ó wá lé ẹ lọ rí wọn bí ibi àrò àrò tí tí ní bá dá bẹ́ẹ̀ àrò tí ní bá dá bẹ́ẹ̀ bí ní bá ṣe ń gbóná sí bẹ́ẹ̀ náà ni tẹ́ ẹ fẹ́ kó lọ ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ ẹ ṣe kàn yẹn sí yóò sì máa lápá lára rẹ̀ ṣùgbọ́n pátí ṣerú kan báyẹn gbogbo kọgbà pẹ̀rẹ̀ láyé sáà lámọ̀ gbogbo gbogbo mìíràn rẹ̀ sáfẹ́kù nìkan yóò sínú bọ́ kò ewu léwu ẹ̀rẹ́ àwọn sálábà mẹ́rẹ́ léwu. àbí kó já sí pé àwọn orúkọ lára àwọn nǹkan tí ẹ̀rí ẹni ṣáájú ma máa ṣe tí ló mọ báyàn rúkọ òun ni ọmọ yóò máa láwọn nta báyìí kó gbàgbọ́ gbà ń gbà bí wọ́n á kàbà wọn sọ àwọn nǹkan yẹn pẹ̀lú tó ti gbèsè kalẹ̀ nítorí kó máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn ó máa ṣẹlẹ̀ sí pẹ̀lú sẹ́rù yẹn ó wá ní máa lapa lára ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan yẹn sí ní ń wó irun bá ṣàrọ́ èdè lè máa fọ́ láì tó gbà kan máa lé lórí èdè wa máa fọ́ lórí fọ́ tó ní agbára wọ́n wá gbé hospital tó máa tẹ̀sí eré rẹ̀ ó nìkan kò ṣe mí kí ni kò ṣe mí nǹkan ṣe wọn sẹ́hìrù ni ìdá nínú àwọn àǹfààní tára ní ibi ìjòkó ilé lẹ́yìn tábàdì kankan nǹkan tó ń ṣe wá nú ara wa táàmà tó ń ṣe wá táàmà tó ń dààmú bẹ́ẹ̀ nínú fún wa ní àyíká nínú wa lára wa ní wọ́n gbà kọ́ wọ́n gbà wọ ara yín wọ́n gbà gbogbo tó gbà lára yín wọ́n nìkan kò sẹ́yìn àwọn wọ́n sì mọ̀ pé tán ṣe ọ́ ṣẹ́gun wọ́n ṣe sí ọ ipá hospital ràn án àbí kó jẹ́ nìkan yẹn máa ń lapá nú ọkàn rẹ̀ yóò máa ń lapá ọkàn ẹni tí wọ́n ṣe nǹkan yẹn sí bóyá nífẹ̀ẹ́ nìkan tẹ́lẹ̀ wọ́n wá ṣe nǹkan kan sí kò wá nífẹ̀ẹ́ yẹn rẹ mọ́ ẹgbẹ́ ṣẹ́yìn àti àfikọ́ ti ìlànà ìlú ó nífẹ̀ẹ́ nìyẹn tẹ́lẹ̀ wọ́n sì bí nìyí kò ní bẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tọ́jú àwọn àfáà àwọn tó ń gba aláàfáà ni ó àtúnkà kan ní sáàrínù òkú náà ni wọ́n wọ́n pè kékeré pé wọ́n gbà wọn kékeré ní mọ̀híbà gbogbo wa mọ̀híbà gbogbo fẹ́ èyí tó gbé yẹn bọ́yá arákùnrin kan ó rí arábìnrin tó wù wọ́n kọ́ ọ lọ sí i nígbà tó kọ́ ọ́nù sí i ó lóun fẹ́ fẹ́ ṣe pé kóbìnrin tó lè gbà fún yàn òun ló rí nǹkan lára ẹ̀pẹ́ náà kí mo lè torí ẹ̀fẹ́ arákùnrin yìí oníkàá náà tó kọ́ sóbìnrin ó ní kẹta lára rẹ̀ á obìnrin yìí wù ṣùgbọ́n náà tó lè gbà òun náà gbọ́dọ̀ rí nǹkan lára rẹ̀ tí ó wù wá ó wá wù alásòkè délẹ̀ ó wù kọ́ta láàrin náà ẹ̀ ẹ̀ gbà bẹ́ẹ̀ kò lẹ́gẹ̀ẹ́ tó kú gbogbo ẹ̀ kú.

kí ló kọ ìyá rẹ̀ ìgbà míì wá àwọn ẹni kó lọ mọ́ aláwọ̀ lára rẹ̀ ìyẹn kó ṣe rí gbogbo àwọn ọmọ ara rẹ̀ mọ́ wá ìyẹn kó ṣe rí àwọn èékánná rẹ̀ mọ́ wá ọ̀rí ọ̀dà wákìwátọ̀ sí ìyẹ̀dù ikọ̀ ọ̀bùtọ̀ rẹ̀ musa rí kankan rí kankan mú wánú ara rẹ̀ wọ́n lè lókọ́ lọ́pàá pátá rẹ̀ lọ́ti wọ́pọ̀lọ́ mú wá ṣùgbọ́n àwọn obìnrin fọwọ́ abẹ́rẹ́ kí a mú wá àwọn àwọn tó máa ń gbé ó sẹ́ẹ̀ ọkàn máa sápátá sí tọ́ọ̀rí ah. wọ́n kàn lẹ́ni tọ́lá kẹ́lẹ́ kọ́mọ gbé náà wọ́n gbé so ẹni yóò wá lọ sí nǹkan sí arábìnrin yẹn ẹgbẹ́ kò wú àkíkọ́ kù ṣe é òní sẹ́yìn ni pé ẹni yẹn ò láìka tó bá kú tó bá ti wá ṣe dán sí ní tí sọ̀rọ̀ kò ṣe é àní àti kọ́ọ̀tù wà ní ìwà láìkẹ́ gan ó ń ṣẹlẹ̀ o wọ́n ní wọ́n ní kọ́ o èmi mọ kọ́là mo lè mú yẹrẹ ó ṣẹlẹ̀ sẹ́ni báyìí fún ọdún báyìí ó bímọ méjì fún ẹni ẹ fún wọ́n sí ìyàwó rẹ̀ ìyàwó ara rẹ̀ wọ́n ṣe bá ó kàn dúdọ́ náà

ọ̀pọ̀lọpọ̀ àwọn táà máa ń rí ta táà máa ń rí pé bóyá nǹkan ṣe wọ́n ya wèrè ọ̀pọ̀lọpọ̀ wọn kìí ṣe bí wọ́n fa nǹkan ẹni wọ́n yí o àwọn míì wà wọ́n sàdọ́ sí wọn ni ẹlòmíì sì wà tẹ́kọ̀ ní ó fọ ara rẹ̀ fa ó fẹ́ mọ̀wé ó fẹ́ bọ́tẹ́wú àmọ́jù òun lè lọ sa nǹkan àwọn kan tó lọ sàyẹ sí ìlú ni ó wà lè jó yóò wà wọn fa ọkùnrin kan bẹ ẹmẹ́tẹ̀ ìdílé ẹ̀ púpọ̀ táwọn ẹlẹ́yẹ máa bínú tí ẹ bá tó wá gbé ọ báyìí tó ah, wá kọ ìwé báyìí tó wá kọ kíkọ báyìí ìwé ìgbàgbọ́ ìwé ìkẹ́kẹ́ sí ìwé ìkẹ́kẹ́ sọ́kọ́ lọ́rọ̀ é sẹ́yìn nìyẹn so ìtàkàpẹ́ ní sẹ́yìn lẹ́yìn o àmọ́ táwa lè fún wa ní sùmọ̀ sókí oníkìnìyí ẹ́ àṣàṣì ìdẹ́ yìí ìdẹ́ yìí tá a bá ṣe sọ́ọ̀rì ìpá ìwọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ ọ̀nà tó máa ń gbà ó ní ọ̀nà ṣe tán tí wọ́n àlìjẹ̀nu àlìjẹ̀nu ló sọ mọ́ ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí sí nǹkan yẹn so ó máa ń tà á tààrà lára so rí bẹ́ẹ̀ àwọn kan kò rí ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọ̀ àwọn kan àwọn kan ní kò rẹ́ ṣe ìkóná pọ̀ sí i ẹ bá rí wọn sóra wọn bí a lè sílẹ̀ lẹ́pọ̀ àwọn náà àwọn obìnrin wọn bí a lè sílẹ̀ lẹ́pọ̀ wọn àwọn ọkùnrin náà bí a lè sílẹ̀ lẹ́pọ̀ wọn àmọ́ wọn ní àkídà tí ó da nípa àṣẹyọ wọn ní àṣẹyọ láyà rẹ àwọn ní ìsìnkú ní yẹbẹ àwọn ní gánwà àwọn kò lè ràn yàn kò lè ṣe kò lè ṣe kankan tó kọ́ mọ́ta àkàrà káwá lè mọ̀ pé látara kò sẹ́ni tí ò lè kò sẹ́ni tí ò lè mú lọ́ọ̀gbọ́n ọ̀dùnkó dá ọgbọ́n ọ̀dùnkó tẹ́tẹ́rẹ́ tí a lùsùn náà láwà ìdẹ́lẹ̀mọ́ alùsùn náà ìdẹ́lẹ̀mọ́ alùsùn náà tí ò bá rú dáadáa ọlọ́fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ látara nípa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe dẹ́sà nàbí ó ti pàṣẹ lára lára rẹ̀ lára àwọn ẹ̀rọ tá a bá máa fẹ́ ìdámọ̀ ṣiṣẹ́ nínú àwọn ẹ̀rí tá a bá máa mọ́ wa ọlọ́pàá tó sọ̀rọ̀ àwọn àdìkẹ̀rí wọ́n ní wọ́n ní ṣẹ́rùdé ní fàáfàáfí tìlẹ̀ ọ̀pàá ọlọ́pàá sàṣọ́ mi kó nípa burú àwọn tó máa ń pégede ọlọ́pàá pọ̀ fọ̀ọ̀ nǹkan bá takókò nǹkan àti àyà tí ọmọ fi sàlẹ̀ nípa alẹ́mọ̀ Suleiman àwọn àjànà ó ní àwọn ṣàyàtí wàtẹ́bẹ̀rún máa tẹ́kùn ṣàyàtí aláàmù Suleiman nǹkan tí àwọn ṣàyàtí tó máa ń kọ́ ìyàn níbi dán wọ́n lè jẹ́ àpò ìdán wá kọ́ yìí wọ́n lè ya gbègbè mi látara ìdán tó máa kọ́ wọ́n ya gbègbè látara rẹ̀ so ìdán ó máa ń ta àtàrà ó máa ń lapa lára ẹni tó bá ṣe é sí iṣẹ́ tó lè mú ẹnu wọn ni pé àkídàtò hálùsùnà àjàmáà lórí àtàwọn ìdán kí ló ń lapa lára yẹn. لا يتأثر إلا بإذن الله ọlọ́ọ̀bá fẹ́ ọlọ́ọ̀bá fẹ́ kí tó ṣe ìsìnyàn olóṣèlú ìsìnyàn ọlọ́ọ̀bá tó ṣe ìsìnyàn ìlú jẹ́ pé àwọn àdàpọ̀ ìyànjú ká máa dáàbò wúra wa pẹ̀lú súnà lẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀dọ́ náà òun láti parí kókó ọ̀rọ̀ ẹ̀ àwọn ọ̀nà wo láti máa dáàbò bo ara wa kó níbi àwọn aláàbò ìlú. Ànábì ní alẹ́ àìrò hapò àwọn tó máa ń pèlè lẹ́yẹ ànábì wọn wà wọ́n. Kọ́dà àwọn kan wà tẹ́tẹ́ alẹ́ àìrò wọn pè wọ́n. Àwọn àwọn eléyìí wọn ò káwọn sin kankan. Ẹ̀dá tó wọn bá dá wọn, háàsì làwọn, onílára ni wọn. Tó máa fi ojú rí nǹkan dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọmọlàkejì wọn náà fojú rí tí ò bá dùn mọ́ wọn tí ìkan ẹwà gbé tí ò dá sí wọn ọkàn wọn nítorí bá ronú ọkàn ó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ yẹn yóò lè ṣẹlẹ̀ alẹ́bí náà ayé náà kù alẹ́bí ó wá o ẹ má jẹ́ àyàn o bọ̀dá alẹ́bí kan sọ yámà ni pé tó ẹbí kankan bẹ tó lè ṣáájú kádàrá tọ́lọ̀ wọn bá kọ mẹ́nì kọ̀ọ̀kan ni làṣàbà kọ́tìlá àìmù àwọn táwọn máa ń pè ní olójú burúkú yìí tẹ́ máa ń pè lẹ́lẹ́yẹ tẹ́ pè lágẹ̀ tẹ́ pè lẹ́yìn burúkú àwọn ni wọn bá máa ṣáájú kádàrá wa ìdó ò lè ta ò lè lápá lára ọmọ ẹ̀ níbi ádámà ìlà ìdílá àyàfi kó jẹ́ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run wa nígbà wa. tí wọ́n ní àwọn àtà àwọn nǹkan tí ìbẹ́rẹ̀ máa bí sára ẹni tí bá ń ṣe kí ni àkókò tó bí sára ẹni yẹn àbí kí nǹkan tó lè bí sí àwùjọ tí wọ́n bá gba iná láàyè nínú àwọn kan tó lè máa dáre láwùjọ ó ní tawrithul adawati wal baghdha bayna al afrad wal mujtama' idán lára lára bó ti dáre láwùjọ ni pé ó ń darí ẹrú ó ń dá ọ̀tẹ́lẹ̀ láàrin àwọn èèyàn àwọn èèyàn ń lò láti lè fi ṣe tẹ̀fúrík bẹ́yìn almaru wa saudi láti lè ya ìyàwó àkọ́kọ́ ọ̀yà wọn wọ́n fi dán ṣe tó máa fi dán ṣe tó máa fi dán tó máa fi ya ìyàwó àkọ́kọ́ kí ni ó dálẹ̀ wọ́n bá jẹ́ni wọ́n padà gẹ́tì ẹni ẹwọ́n sì lè kó lè àbẹ́ gbọ́gbọ́n kan máa ń gbókun ni wọ́n gbókun tẹ́ àwọn ẹ̀fọ́n jígbé yẹn àwọn tí wọ́n jígbé náà nínú nípa àwọn tí wọ́n bá jìyàn gbé fún lọ́kàn balẹ̀ pé wọ́n bá kú ọkú ọ̀ ní sọ̀bọ̀dé wọ́n tapá ti rẹ ni wọ́n ta ìka wọ́n ti mú ẹnìkan rí tó náà ń wá ipò àwọn fìgìláńtẹ́ bá níbi tí ń fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ èèyàn ní wẹ̀ ẹ̀jẹ̀ tí yóò gbà kò tí ń sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ Thank you.

ìgbàgbọ́ kò tà pé àwọn èèyàn ti ọ̀rọ̀ wọn mọ́ nínú àwọn ọjọ́ àwọn nínú àwọn ọmọ sí ilé ìdájọ́ àyíkú mi náà ìgbẹ́ àyè ẹgbẹ́ ọ̀dọ́ lájọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ òde ti bá ọmọ náà ó bọ̀ ọ̀rọ̀ sí. Wọ́n lọ́wọ́ báyìí. Wọ́n lọ́wọ́ क्रिया करेगा उसको करेगा या करेगा या करेगा या करेगा तुम हम तुम हम करेंगे तो इतना किया एक मस्ती हमारे सामने

yóò tà á tó tó kò fẹ́ kí idán tó gbé idán ti sí tó wọn lára tó wọn lára rẹ̀ ó fẹ́ kókò lára wọn lára wọn kan tí idán máa ń bí sára ẹ̀ nìyẹn àwọn ọ̀nà wo ni idán máa ń gbà ṣiṣẹ́ àwọn ọ̀nà wo ni idán máa ń gbà wá ìwọ́n lọ sọ́dọ̀ àfáà kọ́ bá nǹkan lọ sọ́dọ̀ àfà kò sí tó burú kí mùsùlùmí kó rí challenges kó ra nǹkan tí ń bá lọ́kàn jẹ́ kó ra ìṣe dédé bí iṣẹ́ rẹ̀ kó ra ìṣe dédé bí okòwò rẹ̀ kọ́ lọ bá àfà wọ́n wá ìwé tó kú bẹ̀rù ibi tẹ́ burú wà ní pé ìjẹ́ ní táwọn lọ báyìí sáfà ní ká burú wà ní nígbà tó kún àbá kíni sí àbá. ìjọ ń tọ̀lọ̀ yìí ló gbé wáyé pé ẹ̀rọ àbá ní ìta dáadáa mọ́ òun gangan kọ́ ni sí àbá àmọ́ ara ó lè rí ìtọ́sọ́nà látara àmọ̀tábà yẹn ní tó jẹ́ mẹ́sìn. ok àwọn alání àlùmílà mọ́wọ́ra sátìlẹ̀ àbíyá àwọn àfáà ni wọ́n jogún àwọn anábì ọlọ́run lásìkò àjẹgbà Muhammad sallallahu bí wọ́n lábá bá wọn sùn lágbà wọ́n lọ́wọ́ bá ànábì ànábì ní ìrìnà wọn sàgbà bọ́ ànábì èrí fọ́ mi sàgbà bọ́ táwa ní kí àwọn èèyàn wa ní problem lónìí kí wọ́n lọ bá ànábì àkàlọ́ bá wọn àfa wọn ni wọ́n jẹ̀bi wọn ò jẹ́ bí ó àwọn èèyàn ní kẹ́mọ́ àwọn àfa àtàlọ́ba tó bá ti bá àfa pé báyà mọ́ ṣe yìí bọ́yá ní ìrànlọ́gbọ́n fún lórí ọmọ yìí ni tó bá ti dúyà tó bá ti sí àwọn kọta fẹ́ kà yìí bá ti ní tó bá ti sí pélé lọ́wọ́ kẹ́ẹ̀mọ̀ pé ìdánwò fẹ́ ṣe fún yín o ẹ kó lọ́dọ̀ rẹ̀ ẹni òwe sàbà ẹni yẹn wọ́n jẹ́ àṣàfihàn òkú Muhammad sallallahu alaihi wa sallam ó sọ ń bí أو ساحر أو كافر أو كاهنا Ànábì bá lọ bá ẹni tí bá ń kílèmù kóhun náà kọ̀kọ̀ àwọn sáhìrọ̀n àbúlọ bá ó dìdán tá a sọ lẹ́ẹ̀kan tí ó pa nǹkan báyìí pọ̀ tó pa nǹkan pọ̀ tí nǹkan báyìí ó sì ṣẹlẹ̀ ní màdíkì ẹ̀rọ lọ bá rẹ̀ ní bẹ́ẹ̀ Ànábì ni ó wá gba ó wá gba ènìyàn gbọ́ Ànábì ni fàkùnrin káfàrà káfàrà ọ̀gbọ̀n ọ̀gbọ̀n sí àkànnà wọ́tọ́ lọ bá wọn yẹn ìrìnwòsàn kọ́ ọlọ́pọ̀ òun kọ́ yẹ kó kọ́ láyà sọ́ọ̀rì mi as muslim tó bá ti lọ bá wọn wọ́n ti lọ bá wọn lè tó dẹ̀ gbà wọn kọ́ àníbi lọ ti ya bèbè rí o pẹ̀lú takura nípa ọ̀tọ̀ wọ́n ṣe ní ikú mu. ìwòsàn ọ̀yẹ̀yẹ́ lè rí ìwòsàn fún kan yẹn tí sẹ́yìn láti ẹ̀gbìn wá fún wa àmọ́ tó bá ti lọ sọ́dọ̀ àfà àníkè sábú kí mùsùlùmí ní pírọ́blẹ́mù bá lọ sọ́dọ̀ àfà

ọ̀nà jí ọ̀nà hàn ẹni tó lọ bá kún lẹ́rù bẹ̀rẹ̀ máa mú ní ọ̀nà ọ̀nà jẹ́ torí ọ̀nà hàn o bẹ́ẹ̀ bá ti mú lọ́nà jí àtọ̀nà hàn ọ̀rọ̀ yóò wá dà débi àwọn afárá oníjàlá ìgbẹ̀yìn lòdì náà ẹ̀lẹ́ kó tó wá ẹ máa wo bẹ́ẹ̀ ni ṣe rí kí lẹ́ ń tà wọn látàlà wọn ń tà yóò ṣáájú wọn níbi ata náà níbi ẹ̀ àwọn náà tata àwọn náà táwọn náà tà àtà àpò wọn náà tẹ̀lé àti ìjà ẹ kí ni àwọn tó láta wáyé. èyí náà bẹ̀rẹ̀ ọlọ́run èyí náà bẹ̀rẹ̀ ọlọ́run ẹ má sọ nǹkan yẹn di iṣẹ́ tẹ́ ẹ máa retí pé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ẹ má bù yín lè tẹ́lẹ̀ bàlá yìí. èyí ní ìbá lọ bá ẹni káfà bí àfà lẹ́nu bá ní ẹwà bá pé ẹni pọ́blẹ́mù ẹ̀rọ ọjà rẹ̀ òṣèlú dé mọ́ tabani kọ́mọ tabani kí mùsùlùmí kọjá rẹ̀ òṣèlú dé mọ́ kọ́mọ lọ bá àfà sí bá lọ bá pásítọ̀ ni àbí kọ́lọ bá kọ́lọ bá ògbéni ògbóni tí kọ́lọ bá kọ́lọ lọ bá àbọ̀wá gáìdì ẹ̀ lánàá ti súnà nípa mọ́ ó lè pẹ́ ní tó fi gáìdì ẹ̀ ó lè jẹ́ wáàsí ẹnìkan ẹbí wa láti kò ló ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ló mọ wá sínú ọ̀rọ̀ ọjà àdìsẹ́ lórí mọ́. wọ́n wá bẹ́ẹ̀ wọ́n lọ rí o wọ́n wá bọ́dọ̀ wọ́n fa wọ́n á bọ́ wọ́n á délé wa. wọ́n á kúrò dé ọ̀dà fún ọmọ yìí ló mọ́ ọ̀dọ̀ ẹ̀ sì yá bá a lì alájà ni wọ́n rí mi. sọ́nà ọmọ yìí wọ́n padà rí ìtẹ́sán àpáta yìí wọ́n padà rí. ẹni wọ́n ẹni wọ́n arọ́ mi ó wá sàlàyé kí ló ṣe yí gàgà ó wá sàlàyé wọ́n jẹ́ àwọn òṣèlú ilé òun ta ẹnìkan kan ń ta olóhùn go àtàǹgà ojú àná lọ ó bá bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ méjì kéèyàn wá lóhùn ta ta go àtàǹgà bẹ́ẹ̀ ni bá ti ráńgà lọ́dún kan ọdún mẹ́ta lè má ráńgà mi ó ti kọ́kọ́ ní pọ́blẹ́mù ó ti ṣe owó ti ṣe náà tó bá fi wá mílíọ̀n ṣòwò yẹn yóò nà tán mo ní òkè mo ní àgbàdo lọ níbi mo ní ọgbọ́n gbòdì ẹ ti wá báyìí ní sinmi mo á sàlẹ̀ kàn ágàtà iná ń ta aago mẹ́rin lẹ́nu lò bí ẹ bá fẹ́ lọ ní sí aago bá dá bí ẹ bá kún fún aago bí ẹ bá láìkì aago ní mo lò lásìkò tá a dé lónìí tí a mọ̀ kàn láìkì ẹ̀ bí mo kàn láìkì aago ní mo sọ fọwọ́ ó rèé eléyìí yá ju kí ni lọ ẹ àbí kan náà kò bí aago àti táàbù mi bá tún ní kàmí bá tún ní kàmí tó ṣe fún ìròyìn ọ̀tọ̀ bá ó tún ní kàmí ti ṣe lọ́tọ̀ yọ aago bẹ́ẹ̀ yéé ṣe wá iná máa rà á. ọ̀hún kànga ẹlòmíì ṣe láǹkà sílé ní sílẹ̀ ọdún mẹ́wàá kẹrọ àmì tí wọ́n ní kọ́sọ́mà àbí màá gbàgbà káta àwọn ọmọ kan gbogbo ẹni kèésì nǹkan àwọn nǹkan tó ọkọ̀ ọ̀tọ̀ lọ́ntà yìí kèésì nǹkan tí wọ́n ní bí wọ́n ní pọ́lẹ́mù ọkọ̀ wọn kàmí lọ́mọ tàná òun náà mo wá sàlàyé fún wàlẹ́ òun á sọ lákàyè wálẹ̀ kọ́mọ̀ wá kọ́mọ̀ wá kọ́mọ̀ wá lọ́bi tí mo yẹn mọ́ gbogbo láti fún ní kankan tọ́pẹ́ ibẹ̀ ni mo fún yẹn ìṣòro tó ní má sọ́bà ń fún lásán lọ́kọ̀ alájà ọ̀yọ́ ọmọ rẹ̀ pé gbogbo ẹlẹ́mú lọ́lọ́ yóò padà lọ́bi tó fẹ́ lọ wọ́n sì ran wọ́n ìdílé ọmọ tó fẹ́ lọ wọ́n sì rà rán bẹ́ẹ̀. mo sọ pé kèé ṣe aburú òun ni káwọn èèyàn ń pè ọ́ ìrìsàbúrò ǹjẹ́ tẹ́wọ́ bá sáfà ní àbókìdán tábókìdán ní ẹsẹ̀ pápọ̀ tálàfà súnmọ̀ ní mo lè kọ́ gbé àmì ìmọ̀ràn báyìí fún yín kọ́kọ́ lọ tí nǹkan tá àgbà mọ̀ fẹ́mi ọdún mẹ́ta lọ́wọ́ dẹ́kun tó mọ̀ ráyọ kọ́ àbẹ́lẹ̀ yorùbá pọ̀ àmọ́ fẹ́rẹ̀ bá ti ra ẹni tó rà lónìí lọ́kọ̀ọ́jọ́ máa ń ta ráìsì lẹ́sìn ẹ bá ráìsì lónìí bó ṣe bí nìkan lẹ́yà ẹ ti padà á jọ kejì ẹ ta indomie ẹ ti padà ẹ̀ ń ta ọtí ẹ̀ ń ta yọ ẹ̀ ń tó padà wà láàrin ọ̀sẹ̀ kan gbogbo eléyìí a máa ń gbà ọ̀dẹ́ ní kọ́sọ́mà agbowó wọn á fún ní àgbà tó máa ṣe wọ́n máa ṣe àtàkà sọ̀bà wọn lọ sáà ọkọ̀ mùsùlùmí ò máa ní ọmọ àwọn ọmọ ìjọba wọ́n rí yàtọ̀ pẹ̀lú gbọ́dọ̀ tó bá ti wá rí yàtọ̀ èyí tó ti wọ́n yóò kọ́ mọ́sí mọ́sí lọ́wọ́ wọn bọ́ láwọn àtàkù tó bá tábìlì náà mọ́sí inú abá ń bẹ lọ́n ọmọ náà ti kò bẹ. sẹ́kùn yóò rò pé nítorí fún àdéhùn jẹ́ pé ọjà yàtọ̀ tó wọ́n á ní pẹ̀lú fọ́lẹ́ ìgbẹ̀kan lọ́sẹ̀ wọ́n á wé sí ní ó ṣeéṣe ọ̀bá yàtọ̀ ń dààmú rẹ̀ náà ni owó èsì ní gbogbo mùsùlùmí fún afẹ́ránṣẹ́ sílé kù ọ̀wọ́n ìṣèlú ẹ̀yà kọ́dà àbúrò ẹ̀tọ́ àbúrò ẹ̀tọ́ tó ní pírọ́blẹ́mù àwọn ọba tó bá lọ di èkó ni jẹ́kẹ́ bá jẹ́ àbá oníkẹ́lẹ́ pé ọ̀nà sí gúnyànú níbi tó pọ̀lọpọ̀ táwọn àfáà nígbà jẹ́ yìí tí wọ́n fi ráwọn mùsùlùmí ní pé látara problem àwọn èèmọ̀ pé problem àkọ́ ni àwọn èèmọ̀ wọn pé àfáà fún ara rẹ̀ òun gẹ́ ní problem tiẹ̀ tó lágbára kò sí ẹ̀dá kan tí ó ní problem bí tí àwọn èèyàn ti kó sọ́ra àfáà lágbàkóòlù wọ́n gbó lọ́rùn so ọ̀tẹ́lẹ̀ yìí mo fi jẹ́rìí pé kìí ṣe aburú nìkan mú alọ́dọ́rọ̀ àfa àbá àná àbá ní pọ́blẹ́mù ká ìkẹsí mi ìrọ̀lọ́rọ̀ àfa ọkùnrin tó wà ní múra bàtà tó kẹlẹ́ ọkọ̀ bẹ́ẹ̀ ó máa ń ta àwọn ọmọ bí ọ̀sẹ̀ àwọn àtàwọn tó máa ń lò bí ilé ìgbìmọ̀ ẹ̀fẹ̀ tó máa ń rọ̀ ọkọ̀ ọmọ ìsìn máa ń ta ìbá ìmọ̀ ìmọ̀ ọ̀dọ̀ pẹ̀lú àwọn bọ́dà kan wọ́n dá iṣẹ́ kò sí nílé owó ẹ̀wọ̀n gbà pé wọ́n dẹ́ bá náà náà fún ìwé ìwé mọ́ wọ́n dà kúrẹ́ kó wọ́n yẹ ìwé olólùfẹ́ mọ́ àti kó alẹ́ tẹ́tẹ́lẹ̀ máa ní kápẹ́ wa tó bá dé wọ́n lè bọ́ra ẹ̀ kọ́kọ́ wọ́n sàṣọ́ lójú ọ̀nà ìrántí rẹ̀ mọ́ wọ́n ní lẹ́yìn lẹ́yìn iṣẹ́ yìí kílọ̀ tó ṣe ó lòlù kan náà ni ń wá láti gbà kàn mí yóò ọkọ̀ wá yóò ọkọ̀ lọ yóò jẹun àárọ̀ yóò jẹun ọ̀sán yóò jẹun alẹ́ àti sí owó tó lé ní one thousand naira ní everyday sọ ọmọ wọn jẹ ìwọ ta sọ ní àyè nígbà náà ó lóun lè jẹ ọdà kápítà ọdà ọdún róò ọdún dandan so wà á rí ibi ogunlé ogunlé ogunlé kan dààmú rẹ èmi àti àjọ sí ní ìsìn àkọkọ pé nǹkan ọ̀dà àjọ sí ń kí orin ní èrè tẹ́lẹ̀ bá ti tẹ́lẹ̀ lókù ọ̀bọ̀ sí kápítà so wọ́n tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ ìmú lọ sọ́dọ̀ àfà tẹ́pá bọ́ sọ̀bù kan lọ fún un but àfọ́ yóò di ọmọ pé dáa ah, wọn sí ọ́ owó tó ọ̀nà náà ni ọwọ́ nísìlò ní lẹ́yìn lẹ́yìn ọmọ sàdúrà báyìí bẹ́ẹ̀ bá fún wọn ní gangan wọn yìí nílé rí pé pàpà ọlọ́dọ̀ táwọn sọ sóòlù fún un ṣùgbọ́n sí abúlé tó ń tọ́nà mo wá ní àwọn tẹ́bálùbà àwọn àfà tẹ́gùn mọ̀ pé àfà yìí idán ni àkọ́kọ́ tọ́bá sọ́dọ̀ àfà pé ọba wàhálà lọ àbáwá ni pé káwọn kọ́kọ́ yẹ wò náà ah. ọlọ́pọ̀ kọfẹ́ lọ́tọ̀ gbàbẹ̀ lọlé wọ́n jẹ́ yẹ̀wò ó wá gbé gbẹ́pẹ̀ jáde àbọ̀wọlé lọ bá ẹ̀pẹ̀ ó fàtẹ̀síwá jáde ó ní ọmọ kan bẹ́ẹ̀ tó bá ti ráhàn ah, wọn lọ sọ́dọ̀ àbọ̀bá bá ní àpò àgbẹ̀ ẹ̀kọ́ ọlọ́sọ́dà àfà kò yẹ ìpẹ́ wo kò yẹ wo ẹgbàdàn wá bá ní pé nítọ́sí ni pé lọ wá eré kiri kan wá ara eré kiri kan eré bò eré kọ́kọ́ àdísìwọ́ ló gbé wá eré èkúté àdísìwọ́ ló gbé wá ìfún ẹ̀rà àdísìwọ́ láti rí tí wọ́n ti ní kọ́ máa wá àmọ́yàdọ̀ rẹ̀ yóò kéré fún wọn lọ àwọn ọ̀bá ẹ̀ wọ́n ní tẹ́lá àwọn olò àwọn ìṣẹ̀dá àwọn àfúdá ni wọ́n wá lọ rí mọ́ ilẹ̀ ẹlẹ̀ wọ́n lọ rí mọ́ nìkan wọ́n lọ sọ́ọ̀bù rẹ̀ wọ́n rí mẹ́nu ọ̀nà lé ilé tó fẹ́ kọ́ ní mọ́ bẹ́ẹ̀ ìdánlẹ̀ mọ́dọ̀dọ̀ rẹ̀ o àbúkọ lọ ní márò lọ sọ sínú omi fẹ́ ẹ báyìí síbi atẹ́gùn ìtẹ́ bá ti bá nǹkan bá lọ́tẹ́ bá ti bá nǹkan bá ìlú àfà tó bá gbé fún yín ẹ̀mọ̀ bí àfà yẹn ó fẹ́ sáré fún yín o kẹgbìnà fọ́dọ̀ rẹ̀ eléyìí làwọn nǹkan tí a kàn pé ìdán ní àbá ìgbésẹ̀ fún wa kí làwọn nǹkan tá a lè máa ṣe tó já sí pé ẹni tí dán bá ti mú tí dán bá mú àwọn tán ṣàfihàn wá o bóòrùn ni òṣèlú náà rọ bóòrùn òṣèlú náà àkọ́kọ́ ẹgbẹ́ adúmọ́sùn àti táàbá nìkan mi sọ fún ara wọn pé tá a lè kó lè jẹ́ ìwòsàn fún wa ká má ṣàgbápò idán látọ̀dọ̀ àwọn tí wọ́n lé wa káàkiri sọ ọ̀tọ̀ta ni ó sì ó lè sàwọn kíláàsì ẹgbẹ́ pọ̀ mọ́ ìdúró lọ ó lè sàwọn tẹ̀yìn ṣiṣẹ́ pọ̀ ó lè jẹ́nu ẹbí wọn fẹ́ láwọn ti kọ̀ọ̀kì kan ti lọ lọ́wọ́ wọn ní fútó rẹ lágbà kí wọ́n ti wọn tọ́gbà tí wọ́n ní ṣùgbọ́n wọn fẹ́ sàbúrú fún ọ mọ́ ni kò sí nǹkan tá a lè ṣàlàyé fúnra wa lónìí tó ju pé dúró ní mọ́súnà nẹ́bí lọ mọ́súnà tó mustahaba mọ́súnà tó wájibá èyíkéyìí wá ti gẹ́ súnà tó wá bọ́bà nẹ́bí ní ma mustahaba ó lè gẹ́ súnà tí ẹ ṣe dandan ni kò sí tó kàn ó ó bá sì jẹ́ dandan náà ní mú ó ti tó fún wa ní ogun tá a bá rí ìtẹ́lẹ̀ sọmọ́ ní tó lè gẹ́ ìwòsàn fún wa àbí tá a lè máa ṣe nígbà tí wọ́n èdè ìṣe àṣàṣì wa tí òfin ni wọ́n wà kádúmọ́ súnà lẹ́bí tàbá ní kádúmọ́ súnà lẹ́bí èyí tó ẹgbẹ́ àtẹ́bí ní àwọn pẹ̀lú ẹran ní àbí níbi ìṣe wọn lọ nẹ́bí sallallahu alaihi wasallam wọn ní ọ̀tún ànẹ́bí máa ń jọ lójú púpọ̀ gbogbo ń tàn nígbà bẹ́ wọ̀ ọ̀tún ní kọ́ wọ̀ ẹ mọ́ fojú tí wọ́n ti sa iná sírí táwọn wọn ka òkè àfún wọn tí wọ́n sọ fẹ́ẹ́ pé níjọ́ fẹ́ wọ bàtà ó kàn wọ ẹ̀sẹ̀ sí ní báwọn ṣe rí kó sí lára mi tó pé súnà tó bá ti takò súnà kan yóò kó ṣe tálẹ̀ ní ààyè láti kó sí ọ̀la ẹni súnà ní Muhammad tó ẹ̀kọ́ kan lábàá nábì gbogbo ń tọ́ bá fẹ́ wọ̀ pátá ọtún lọ fi wọ́ tọ́ fẹ́ bọ́ wọn òsì lọ́wọ́ bọ́ tọ́ fẹ́ ṣerun ẹ̀gbẹ́ ọ̀tún ni ọkọ nígbà ẹ̀gbẹ́ ọ̀tún ni ọkọ gẹ̀ fún ọ. gbogbo nǹkan ẹ̀ mójútó tó bá ń ṣe bẹ́ẹ̀ àṣàṣì onímọ̀ inshallah ìkẹlẹ̀ ìdílé bá. gbogbo àwọn àdúrà táwọn ìka máa ṣe abẹ́jẹ́ àjẹ́ bismillah ọ̀kọ́tọ̀ Allah la hawla wala quwwata illa billah abẹ́wọlú lé bisimilá wà lájìnà ọ̀bísìlá ẹ̀kọ́ lájìnà wàhálà ọ̀lọ́ ìrọ́bìnà tààkánìnà àwọn àdáhùn yẹn bọ́ọ̀ bá máa lọ béèrè gbogbo ṣe gbogbo ṣẹ̀mí ayé wa lọ́ní àdá abẹ́jáde ní mọ́sálásí ọlá kàrù tó bá ti máa lọ mọ́ o àwọn nǹkan tó lè máa dáàbò bò tó lè máa dáàbò bò ọ́nù kó ní gba aburú àwọn sáàhì afẹ́wọ́n ní mọ́sálásí abẹ́jáde inú létà ń gbé náà ọfẹ́ wọbẹ̀ ọfẹ́ jáde ọfẹ́ jẹun ọfẹ́ mumi ọjẹun tán ọmumi tán ọwọ́sọ afẹ́wọ́sọ ó gbé ẹ̀ lọ́ní sí látọ̀dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam anẹ́gbà gbogbo ẹ̀ bá fẹ́ wọ́sọ gbogbo ẹ̀ bá fẹ́ bọ́sọ gbádùn bisimilá kẹ́lẹ́ bisimilayi lásán tó wí yẹn ànábì ni ọlọ́run ó fi sinmi sinmi láì yẹn yóò fi dídà ga ṣètàlẹ̀ fún ọ àwọn àlùjẹ́ náà nílé ọ ìgbà mi wọn ó ti pásítọ̀ tó wọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wù wọ́n ti láti pẹ̀lú sí ọ wọn àlẹ́ sàbọ̀ káyà rẹ̀ lásán náà ni tí wọ́n bá ṣe bisimilayi kò ní rí ọ nígbà fẹ́ bá fi bí gíláàsì wá bí ọ̀tá àbọ̀mọ̀ gíláàsì yẹn kò lè lọ́wọ́ kan pẹ̀lú bẹ́ẹ̀ kẹ́lmẹ̀tì bisimilayi. fọ́yẹ́ gbogbo wọn láti yẹnu sí wọn yẹn tó ń wọ káàkiri ọfẹ́ wọn bàtà ọ̀tún lọ́wọ́ orí ọdún ọfẹ́ jáde ọ̀sà gáàrù òtórí ọmú ọfẹ́ jẹun ọsọfíṣù láì orí ọmú yóò máa nípa káàkiri ọ̀pọ̀ sọ báyìí dé ọsọfíṣù láì lọ́kàn ní kò bọ́ọ̀kọ̀ ìlérí lásán ni ó bá ti bọ́ọ̀kọ̀ ìdí lọ́nà. n tó lè jẹ́ ìwòsàn fún ọ tí ò ní jẹ́ kí n kán mọ́ lọ́dọ̀ àwọn aláburú àwọn èèyàn lóní mọ́súnà nípa Muhammad sallallahu alaihi wasallam èyí tó jẹ́ mustahaba ni èyí tó jẹ́ wájibà ni má fojú kéré rẹ̀ abẹ́lẹ́ wọn bá àwọn tó ti rọ̀ lọ́rùn dáadáa mo tún gbọ́ ọ̀rọ̀ ọlọ́run dáadáa jù báyìí lọ àwọn tí ó kéré ọlọ́run mọ́ta wa sàánú wa ẹni tí nàbà ti wá mú àwọn ti sàánú fún ẹgbẹ́ sáré máa kúkú bọ́dà kan wá ní àìlú hapù bọ́dà yẹn inú tó tọ́ta àbí tó fi sínú ẹ̀ aṣíwáṣí báyìí náà máa bọ́ bá náà ó wá ní ẹnìkan máa ń wọlé ọba àwọn ilé tó wọ́n sì rẹ̀ nìyẹn wọ́n náà ní wọ́n sọ pọ̀ ní. ọ̀hálẹ́ ọtí gbàlejò àdìjẹ nínú. ó ní sẹ́ni ẹ bá tó bá sílẹ̀ báyìí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nìyẹn ti wọlé ó ní tí ẹ bá wà níbẹ̀ gbẹ́gbẹ́ pé tí ẹ bá gbẹ́kú bẹ́ẹ̀ nìyẹn tí ẹ bá wà níbẹ̀ nì yẹn mọ̀ pé ọba òsìkò méjì ọba mi òsìkò méjì. eléyìí ní sìn ọtí lè papá nǹkan kí ni òfin jáde wọ́n máa gbé ọ̀dà wọ́n dọ́dà wà fún alájà ẹ̀wọ̀n bó ṣe rí ọ̀rọ̀ fún ìjọba bí sọ́rí láàrin ọ̀sẹ̀ kan nǹkan yóò fi ọlẹ̀ wọ́n máa ń ní wọ́n máa ń ní àṣepọ̀ pẹ̀lú àwọn àjẹmú ni àwọn afọ́nàfọ́ ìfọ̀ pé àwọn afọ́ ìjọba bí àtàkì jẹun máa ṣe rí rè káwọn olè kẹ́kọ̀ọ́ lẹ́tà sílẹ̀ yìí pé àwọn ń bọ̀ wá àwọn olè sì rán wọn lọ́tọ́ lápẹjú o àwọn ń bọ̀ Tuesday lágbo mẹ́ta gbogbo àwọn tó bá fún náà bá fún náà bá sàdéhùn fún wọn wọ́n ti rárò pa àwọn ọlọ́pàá wa wọ́n ti wá dé wọ́n wá àwọn ilé wọ́n bá ti kò sí ilé àwọn olè bá dé lápẹ́ ìdálógún ọgọ́ olè bá jáde ní mọ́tò wọn fún wọn lọ́wọ́ ọgọ́ ọlọ́pàá wọn á ba àwọn ọlọ́pàá bọ̀ ọlọ́pàá ilé ẹ̀kọ́ òsè wọ́n fún ẹ̀sìn àdìmú bọ́lá àwọn àfà àwọn àfà àwọn àfà àtàwọn ìyẹn wọ́n ṣe nínú ìyẹn ọlọ́pàá àwọn àfà aládì àwọn àfẹ́ mídíà àwọn àfẹ́ ìjálàbí ọlọ́lùdẹ̀ nídàmú ni ìdájọ́ ìdílé ẹjọ́ ìdájọ́ ìdílé wọn kì í wá tú ọ tó wá tó yá ọ tó lọ mú kiri wá wọn jọ kalẹ̀ ni wọn sọ fẹ́ nìyẹn ìkẹkọ̀ọ́ ìrọ̀ sí àwọn náà àwọn náà ní pírọ́blẹ́mù àìrówó náà dàmú àwọn náà ìmọ̀ ìlàjà ìgbà àwọn ọba èyí tí èmi tó ọba sọ̀tọ̀ wọn láti wá kojú àdékòjọ ojú wa ló ti parí báyìí wọn fẹ́ nìyẹn pé wọlé wọn sàrọ̀ báyìí nítorí àwọn ọmọ wọn ni wọ́n wọlé bisimilá wà láti náà bisimilá kọ̀ọ̀lọ́ ti lórí lọ kó má lọ́pẹ́ náà ẹ̀ tẹ́ fún mi ní kankan nínú bẹ́ẹ̀ lórí òògùn àdúrà bọ́ wọn á fọ́fọ́ lówó síbírù ẹ̀gbẹ́ tó wé síbírù òun náà máa ń lára àwọn nǹkan tí wọ́n ń dènà síbírù máa ṣe ìrọ̀lú ó mú ó mú ó lè fi ojú wẹ̀ tó àìjẹ́ náà ní ilé nínú àwọn alájẹ́ lọ́kàn wò lọ́fẹ̀ẹ́ ló bò é ìgbà tọ́mọ lọ́wọ́ rẹ bá ó sì lọ́wọ́ àná ṣe ìyá tí wọ́n sún àná tó bá ti mú wa tó bá fẹ́ tó láti kìlì kanáà wa a lè gbèrú lọ́tọ̀ àwọn ọmọ kìí ṣe lórí káàkó kìí ṣe pé wọ́n wà hmm, wọn ò special wọ́n náà lè ṣe fúnra rẹ bàtú dẹ̀ sáà nípa Muhammad sallallahu alaihi wasallam alábi ṣe fúnra rẹ ni kìí ṣe lórí kọ́ ọ síbẹ̀ lọ sùkúù rẹ̀ káwọn gba sàdúkẹ́tì rẹ̀ látara kíkà tí wọ́n àwọn tí àwọn ká àti àwọn ẹ̀sùn tí wọ́n ti rí wọ́n kàdà wọn àmì ọlọ́sẹ̀ òbí bẹ́ẹ̀ bí wọ́n gbọ́dọ̀ wọn ni o ọ̀tọ́ gbìyànjú látara tiẹ̀ nítorí ọkọ̀ sọ̀rọ̀ pé ọba ti fi gbèrè àdìkẹ́ ti ń sí ọ́ báwọn tí wọ́n fẹ́ fẹ́ ti ṣe mí wọ́n á lọ́wọ́ fídíò wọ́n lè wọ́n tẹ́ tó tẹ̀sí ẹ̀ o wọ́n lè wọ́n sí ọ́ ọlọ́ ti gbọ́. ìgbàgbọ́ sì ni pé ní ọ̀nà ọba ìṣòro sí ni owó yẹ ẹja méje rẹ̀ ẹni já méje méje yóò ọ̀nà méje ẹni já méje méje yóò ọ̀nà mẹ́ta ẹni já méje méje yóò ọ̀nà márùn tí wọ́n já méje yìí ẹ̀kún tí wọ́n ti kún onípọ̀pọ̀ náà ẹni dá sí máa ń gbóyún sí ẹ̀dá sí onílùkù ẹ wá sí wọn náà bẹ́ẹ̀ ẹ̀ bá ṣe ẹ̀ ṣe ṣe ọ̀gá náà wá ka àwọn ààrẹ tó jẹ́ lókè àgbẹ̀ àbámu àti sọ̀rọ̀ àwọn yàtọ̀ ń bẹ́ẹ̀ lókè àti lókè àgbẹ̀ wọn tó kiri sínú. àkùsọ̀ kọ́ wọn kà dáadáa ìjà wà dáa wọn àwọn ọmọ ọmọ kọ́ àmì kà dáadáa nípa kọ́ kásínú rẹ̀. sọ́tò fàtà lú ọlọ́ bàbárakì lọ́bì náà lú ọlọ́ àwọn olùgbé kálímẹ́tì láì táàmà ní sàlùmọ́ kọ́lápọ̀. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء wọ́n lọ́nà àwọn sí kọwàá wá omi tọ́ everywhere omi yẹn náà dẹ̀ mọ́kọ́ sí omi kọwàá da omi tọ́ kàwọn sí ẹ̀kọ́ wá dà bu tọ́ ó ti gbọ́pọ̀ ìdìbò mú kan náà kọ́ sí bẹ́ẹ̀ nítorí láì lọ́wọ́ sí ọ̀sẹ̀ mọ́sẹ̀ kan ìgbẹ́ mọ́tà wọn wọ́n wá sí báwọn mi ọtún lè wá máa wá nínú àwọn nǹkan tó lè nínú ẹ̀kọ́ sí sẹ́rù òun náà ní abáta sàwọ́dà oní ọ́ ìlú rẹ̀ ní wọn wá wọn máa mú ìgbéyàwó máa fi ṣe ń ṣe àgbàdo ọ̀bẹ kẹlẹ́jì ẹkùn tó tọ́ pé ká dúró sínú ànábì tọ́wọ́ tẹ́kẹ́ sínú ànábì gbogbo tó bá sọ wọ́n ti kó tó wà múlẹ̀ ẹni sínú ànábì wọ́n alálẹ́bí ni ẹsẹ̀ gaba yìí ṣe eléyìí kó kó lákàtà rẹ kó kó mọ́ọ̀kẹ́ nígbàtí nígbàtí yóò kó lákàtà rẹ sọ̀rọ̀ nǹkan yìí gbọ́gbà mi fẹ́ bá ìgbà mi wà lẹ́pẹ́ fọ́tò àwọn àdéhùn yẹn kó lára mo sọ pé sunna ní muhammad sallallahu alaihi wasallam ní ká lọ tó ní ma abẹ́lẹ́ ọba ní kí ọlá wọ́n dàpọ̀ alábọ́yé ṣe Thank you. 나가니까. 아, 哎，谢谢。